ti ọlọ́run dé sí àwọn àlejò ọlọ́run onífẹ́mi ti ṣe mọ́tàlá ní orúkọ àmì aláàpọ̀ ìdí kàdé tẹ kó lẹ́nu ẹ̀sùn òní aláàpọ̀ ẹni tó kọ́ kalẹ̀ òun náà for more than 30 minutes ní ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe wọ́n wọ ìwé rẹ̀ wọ́n rẹ̀ ní ìfẹ́ àkọ́kàn rẹ̀. tó kí ló dé pẹ́ nílẹ̀ òun náà ní pé aláṣọ láti ní ní sọ kalẹ̀ ó sọ ẹni tó gbọ́ lẹ́nu rẹ̀ gbọ́ ìyẹn ìdílé àmì ó sọ láti ọ̀dọ́ ìdílé gbẹ́rú balẹ̀ làbẹ́ sọ̀tọ́ náà aláṣọ wá sọ lẹ́yìn pé kò fẹ́ sí àtẹ́jọ́ kàmí ọ̀rọ̀ sọ̀hálà. Ó tó wá sọ lábọ̀dọ̀ ọ̀rọ̀ sọ̀hálà àti gbogbo náà rẹ̀ lè tó rẹ̀ sí. Ìyẹn pé alẹ́kẹ́ tó tó ní lálọ́sẹ̀ máa kú. Ìyá ọ̀rọ̀ ìjìnlẹ̀ wọ́n mi kọ́lù ìjìnlẹ̀ ìyá ọ̀rọ̀ ìjìnlẹ̀ wọ́n mi kọ́lù ìjìnlẹ̀ ìyá ṣùgbọ́n òrìgà. Bọ́lá bàbá mi kò nínú sọ pé ẹ̀ta إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. هناك كلام ولكن لا يستمعون إلى الولد الآن لكن نغني في رجل ويخلفون من شهابا رسلا ومن الله ويكذبون وما يرى بالشهاد pẹ̀lú ẹ̀ka wàràwàrà iná tẹ̀gbọ́lẹ́ta lèkì ẹ̀kọ́ Gbogbo àti pé lẹ́yìn ẹlẹ́gbẹ̀rẹ̀ láti gbogbo àwọn big ìdí ayé ìdàpọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ó padà lórí ẹgbẹ́ ìṣẹ̀ náà sí. wọ́n wá oríṣiríṣi bẹ́ẹ̀. àti lọ́sọ̀ aláṣọ tó máa tó gbá ìdàpọ̀ kan mú nínú mọ́sálásí ó ní òun máa tó mẹ́lẹ̀ òun máa tó kó òun máa bá tí ó fi máa tẹ̀. báwọn ọmọdé bọ́ọ̀lù fi ṣeré ó ní báwo la tí ìbá jẹ́ pé mo rántí àdúrà ọmọ ẹ̀ ló sọ̀rọ̀ náà ní ìbáṣe bẹ́ẹ̀ àmọ́ tó lè dé nìyẹn. Wọ́n lọ sọ rẹ̀ pé mo fẹ́ gbìyànjú láti bá òun lórí bọ̀ ìyàgbọ́ ẹ̀yà ara adékọ́lọ́ pàdé láti gbó sọ̀rọ̀ lọ pẹ̀lú ẹ̀yà tó wà látàwọn àti ọ̀rẹ́. Láyé sábà ń fẹ́ kí lè ìgbàlẹ̀ ìlà àná. Wọ́n ò ní ويقلبون wípé báwo ló ti jẹ́ wípé àwọn ìbẹ̀rù tí aláǹbá wọlá I said, obìnrin ó kú títí. Má ṣe fi ọ̀rẹ́ wọn lọ́dún bẹ̀rẹ̀ wá tó ọmọ sí àwọn òbí sí irú wọn. bẹ̀rẹ̀ rẹ̀ látàkì ló ní ti àmọ́ni láàbì ó wá dé àwọn akẹ́kọ̀ọ́ kan lú àtúndì náà wọ́n ṣú ìlà àgbègbè wọ́n á bọ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ bẹ̀rẹ̀ Thank you. àìkọ́sù ti máa lọ àbí nígbà tí wọ́n dìde là á bèrè ó kí n kọ́ sí ní ọ̀gbìn báyìí báwo ní bẹ́ẹ̀ wọ́n ti ó ti lè dájú ìgbà tó lò ní ìbájú rẹ̀. Bọ̀dé ìgbà akọ̀tọ̀wọ̀ yẹn kí ló pàdé òṣèlú tó wá sọ àwọn olùdarí wọ́n ti fúra lọ́sọ̀rọ̀ èyí tó ti àlá. lọ máa lọ fẹ́ràn ní ìlà ìgbà kò sí ní ọ̀dọ̀ èmi lórí wọn rẹ̀ tòbí àti ìgbà yìí pé àlẹ́ sọ̀kọ́lá ní iṣẹ́ rẹ̀. تفسيره لما تفسيره لما تفسيره كل تفسير لا تعلم

that. ẹ̀yà gbọ́kì. Ooh. أيها المجاهد men حتى إذا جاءوا فقد وجد وفتحت ووضع لا هو هو تفكر في أمرنا في السجود تفكر في أمرنا في إزاي يبقى الأكل يجيبه وفتحت أبواب هو التفصيلات التي أعتقد دول تشرب به وقال لهم قبلتها تلقوا أكثر ولد أمروا ألف سوى بيت على الجو أهو هو قاعد سلام عليكم àpèjúwe ìtẹ̀sí ìlera rẹ̀ tẹ́ ọ lọ sí ilé tó bá wọ ọkọ̀ tó lọ sí olùdarí ìdàrẹ́ iye flight tó lọ flight tó lọ dàrẹ́ tó wá ní yóò fà sí ẹ má bẹ yọ̀ mi ẹ bá kú ẹ má gbọ́ àgbà kẹ́yà ẹ sì má gbọ́ àgbà gánà tó yẹ torí kó lẹ́yìn rẹ̀ wà lẹ́nu yẹ tó lọ láyé nù. Then what if you see direct light? What that is trying to be made in the car? Ẹ̀rọ fáwọn ẹ̀dá kan ló bọ̀ lọ know what to do. ẹ̀ ṣe é mọ̀ àwọn dúkìá tẹ̀ tó máa ń rí ìlú gan-an? Gbogbo àwọn tó tọ́ lọ sí dábàá ní ibi tí wọ́n lọ bàtà lónìí à. Ṣé o tó ti yé tó ń dá lórí balẹ̀? Mo tó lè sọ ìfúnwa ní pé ó bẹ̀rẹ̀ pẹ́ lóòrè láti kàdé bàtà ìdílé àlọ́ wa ní àwọn ẹ̀kọ́ ti dùn ẹ̀kọ́ kan balẹ̀. ọ̀dẹ̀kùnrúnà kọ́ ni ilé ètò oríire lónìí ẹ̀mí tó a kàn kẹ́kẹ́ dúró kẹ́kẹ́ fún pàtó. wọ́n ní tẹ̀yẹ̀ bá dúró ẹni tó wà lẹ́nu kẹ́yìn ìjọba fọwọ́ lẹ́nu kẹ́yìn ní ìgbà tó wà ẹ̀ ẹni tó wà lẹ́nu kẹ́yìn yóò bẹ̀ wà láti àlá dáàbò báwo ni orí ti lè tó bá tiẹ̀ jẹ́ lẹ́nu tó kó kàn ìtumọ̀ ló ti bọ̀ wọ́n ní kálámù bẹ́ẹ̀ ló géètì tó bá rí àtẹ́gùn bí ló ti ti wá á yìí béèrè kàní nílé yìí béèrè kàní àdéhùn wáyé. bàbá mi dúró ẹ̀rọ àdéhùn tó rà tẹ́gùn tó rà tẹ́gùn ọmọ tó ń gbé bí kí ni kí ẹ pọ̀ lóba yóò náà bó ti lè ká ní tó ti a. Allah subhanahu wa ta'ala kẹrẹ pọ̀ tó o ní ìwé ìwé kan ní àwọn kẹrẹ pọ̀ ní ìwé ìwé ìwé lọ tí o máa ń kẹ́kọ̀ọ́ tí o kàn án. kọ́lá la aláàmà rẹ̀ rẹ̀ kábíyà tèmi kábíyà tèmi à tó a fẹ́ pé abẹ́rẹ́ lásán lórí láyé tí bá ti wọ́n ní ọ̀nà tí ìrẹ̀wà lẹ́yìn ọ̀nà tó ti tó mi kó ní ìdílé ìgbìmọ̀ ìbẹ̀rẹ̀ sàmì ọlọ́run ní màkú àti ìṣe wà ẹ̀sìn rẹ̀. Báwo ni ilé ẹ̀kọ́ fún tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wá ní àti bíbí ti wà á ti bíbí ti wà ó lọ. Àbúlá àti màkà á lọ sí ọmọ ẹ̀mí náà. Ìyẹn àwọn náà iṣẹ́ ìwé àwọn òbí wọn nílẹ̀ kìíní tó bá ṣe ọmọ ẹ̀mí tó bẹ́ẹ̀ náà. Aláṣọ àgbàdà ara kan. Tó tí ẹ̀rọ ti gba ẹ̀yọ. Èyí kọ̀ ló láyé nínú òfin ẹ̀yọ kan bí ọgọ́rùn-ún ọ̀tẹ́ tó ń wòlò ẹ̀yọ kan ló láyé ẹ̀yọ kan. Ó sì ìwé lọ́la fún gbogbo ọ̀rọ̀ mi kẹ́rin pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀rọ. Àlọ́ àti ìtura. Mo mọ̀ ọ̀jẹ́ lọ́dọ̀, alẹ́ bàbá rẹ̀ yàrá ẹ̀rọ. Àwọn ẹ̀sìn Mùsùlùmí náà. Àwọn ẹ̀sìn Mùsùlùmí náà. Àwọn ẹ̀sìn lórí pé ṣé ìsìn ṣé àpọ̀lọ̀ ṣẹlẹ̀ àmì pẹ́pà ìfọ̀lẹ̀ ní gbogbo yàrá èyí àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀lẹ̀ èyí à èyí àti láti ẹ̀rọ wá torí wọn wọ̀ nípa ẹgbẹ́ pé wọn wọ̀ wọn bá kọ̀ láwọn ẹgbẹ́ wọn bú bú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀ẹ́ wọ́n fẹ́ ẹ́ bí abẹ́rẹ́ fún fúláì ṣé ẹ tó wọ́n abẹ́rẹ́ fún fúláì wọ́n kápítà kan kí ẹ bá bẹ̀rẹ̀ ṣe wọ́n yẹ ẹ bí ṣe ẹ ìtẹ́lẹ̀ wò láti bí láti bí ẹ ẹ ó ṣe ẹ tó wò ẹ ẹ wọ́n kọ́ ìmú ẹ̀ bá ti kọ̀ọ̀tún gbogbo ilé ẹ̀jẹ̀ ní ọ̀la yìí ẹ̀yà tó ń pẹ̀ lọ́rọ̀ láti ṣe wọlé without broad down bẹ́ẹ̀ ni wọ́n kàlù jẹ́ ń gbọ́dọ̀ lọ. ó lè sọ fún àwọn ẹgbẹ́ àwọn ọ̀sẹ̀ báwo ló kò sọ nàìjíríà ìjọba mi níbi tó bá lọ fọ ẹ̀ nàrà mi kì í báwo ni rọ́ọ̀bù sàmì àwọn àti àmì alẹ́ mi náà ló dìbò iṣẹ́ láàbò wà ní ìpàdánù ولا تؤذينا فأنت علينا قادر وتؤذينا فيما دار من القادر أنت مولانا نعم أنا برضه إذا بعثوا لي صفات الصلاة sí máa sọ̀rọ̀ wa. lánàá àti àwọn ọmọ wa ni wọ́n bá wa ní náà lọ sí